Ẹkú dédé ìwòyí o. Hey guys, welcome to my channel Ẹ̀kọ́ èdè Yorùbá Domidodo Redomi. I am Oyinlade Ojesanmi and if you have not subscribed to this channel, kindly click on the subscribe button down below and subscribe and share with your friends and loved ones. Today we'll be considering Yoruba alphabet. Yes, we considered Yoruba alphabet in the last episode, but then today's episode is the continuation of the last episode. So in Yoruba alphabet, we have both consonants and vowels, just like we have it in English language. And there are 18 consonants. Consonancy, that's how it's been pronounced in Yoruba language. Consonancy. There are 18 consonants, which are B, B, D, D, Fi, Fi, gị gị i i ji ji ki ki li li mi mi ni ni pí, pí, rí, rí, sí, sí, ṣí, ṣí, ṣí, tí, tí, wí, wí, yí, yí, yí. There are two types of Yoruba verse. Yoruba people call it faweli, midodo, faweli. Verse is being pronounced as faweli. We have normal ones, àìránmọ́pè. You call them without stressing yourself, without and it, it, it is you can pronounce these verse naturally without stressing yourself. Yoruba people call it àìránmọ́pè. That is, you are not using your nose in pronouncing them. Then we have nasal vowel. This one is being called faweli àránmúpè in Yoruba language. Faweli àránmúpè àránmúpè faweli àránmúpè nasal vowel fáwẹ̀lì àránmúpè that is use use your nose in pronouncing them a a senior colleague of mine explained this that you when you are pronouncing nasal vowel you skills your nose in pronouncing it as you have it in its name aranmope that is squeezing of our nose in pronouncing them now these are the normal vowel that we have we have a a e e e e i i o O, ọ ọ u u u u. We have seven normal vowels in Yoruba alphabet. And then we have nasal vowel, faweli, aranmope. We have an, uh, E, E, I, I, O, O, U, U, U. If you want to read them all together, we have um, Yoruba alpha, um, Yoruba vowels are a, e, e, i, o, O, u. Then the nasal ones are an, E i O un an ẹ i O un there are five of them there are five of them now normal vowel fáwẹ̀lì àìránmúpè that is the one that you don't stress yourself that you can pronounce naturally that you don't need to squeeze your nose in pronouncing we have a as in ada ada is cutlass ada cutlass ada ada e a as in èrè èrè gain gain gain ẹ e as in ẹran meat ẹran meat i e as in ilé ilé house a e E i as in ilé house o o as in oko oko farm farm farm ọ ọ ọ as in ọ̀rọ̀ ọ as in ọ̀rọ̀ word ọ as in ọ̀rọ̀ word u u as in orúkọ name who as in orúkọ name then vowel aránmúpè nasal vowel we have an as in àdán àdán an àdán àdán is bat an as in àdán àdán bat ẹ ẹ ẹ ẹ as in ìyẹn ẹ ẹ ẹ ìyẹn um as in ìyẹn that one that one um as in ìyẹn in in as in irin irin still in irin irin n n irin still still on on as in ọgbọ́n ọgbọ́n wisdom wisdom on as in ọgbọ́n wisdom n mm. as in irun n n n as in irun irun eh, irun irun irun. With this, I believe we should be able to identify and pronounce Yoruba alphabet. And do not forget, we have eighteen consonants and two types of vowels. We have normal ones, àìrọ́múpè àìránmú pé without involving your nose in pronouncing them without squeezing your nose and we have àìránmú pé which is a, a nasal vowel that is i have to squeeze my nose in pronouncing them join me on the next episode where we'll be discussing on accentuation àmì if you have any question do it to ask me in the comment section below